الحمد لله الواحد القهار حكم بالفناء على هذه الدار وبالبقاء في دار القرار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المصطفى المختار صلى الله عليه وعلى آله وأصحابه البرر الكرام الأطهار وسلم تسليما كثيرا adúpẹ́ fún ọlọ́run abẹ́ ọlọ́run kó sí àlékún kí àdìgẹ́ fáwọn ẹ̀rọ Muhammad sallallahu ta'ala sallam níbi tí a bá rọmọdọ́nù dé lónìí a rí i pé rọmọdọ́nù náà láti wà ṣùgbọ́n ó ti ń tán lọ ẹ̀rí ti tóbi ọlọ́run bí níjó ní bóyá ọ̀la bóyá ọ̀túnla bóyá ọjọ́ mẹ́rin kọ̀túnla bóyá ọ̀la ó làbá bẹ̀rẹ̀ làbá dúpẹ́ fọlọ́run pé àwa náà ń bẹnu ẹni tí rọmọdọ́nù bá láyé àwa ń bá bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àti fẹ́ jáde kó nínú ẹ̀ báyìí àwọn ọba fẹ́ràn kíkì kan wọ́n ní àti lọ akó àti lọ ẹ má sọ bẹ́ẹ̀ dakun ẹ dákun kò bá mu tó ẹni tí yẹn bá ń tì í lọ́hùn bí ìgbà tí yẹn rẹ̀ tí yẹn ò fẹ́ pé ni hmm, àti lọ òkè níyẹn oríyàn la díẹ̀ gbólóhùn yẹn kì í sọ̀rọ̀ mọ̀dá àlàmọ́ lórí ẹ̀ fún hmm, torí àsìkò yá àti ìgbà míì ọlọ́jọ́ kọ́ pọ̀lọpọ̀ ẹ̀kọ́ bá wa láyé àwọn ìfẹ́ kí rọmọdán lọ bí gbogbo sẹ̀mí ayé bá rí bí ọjọ́ bí oṣù rọmọdán bóò láyé ọba ṣe tòrò tó mo sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tó ti kọjá nínú rọmọdán yìí pé níbi tá a bá dé lónìí tí ó ń tán lọ ìṣẹ́ ìbànújẹ́ ti bá tálákà mi torí kí ló fà ẹnìkan kan ò wọ́n sí kí rọ́ọ̀mù tó dé wọ́n sì mọ̀ pé bí ń pa ó sì ti gba milk láì tọrọ ó ti jẹ iftor láì tọrọ ó ti jẹ sahur láì tọrọ ó dìde oṣù kan àgàkọ́ tẹ̀ wá jẹ́ bí ìpìlẹ̀ ìlú ẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wa ní mọ́kà kárọ́mà ní Mọ̀dínà tí ẹ̀ bá wọ̀ bẹ̀ kò ní ìdí stóòfù tó jálejò kò sí lédè kó tọrọ kódà gan ohun gan ó tún máa fúnyàn nínú tí wọ́n kó kalẹ̀ pé ẹfi sínú ẹfi jẹ sàárì ẹfi sínú ẹfi jẹ sàárì à ń rápẹrẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wàá ń bì náà inú tálíkà ti ń bàjẹ́ báyìí níbi tí Ramadan dé yìí torí àwọn èèyàn ó kàn dà wọ́n lẹ̀ náà ni ebi ń pa náà nígbà tí Ramadan tí bá ṣàánú Ọlọ́run gbà tí ò tí ì lọ́nà kan ebi náà ó tún dé nígbà tí Ramadan bá lọ ìgbà tí màá mẹ́nu bà zakato fitiri gan ni ta fẹ́ sọ bọ̀tí ẹ wo àwọn èèyàn tá mọ̀ fojú sùn pé ta mo fẹ́ gbé fún jẹ́ ń gbé fún bàbá alágbájá jẹ́ ń gbé fún ìyá alágbájá sẹ̀mọ̀ pópó lòun jẹ́ ń gbé fún arákùnrin wa yìí sẹ̀mọ̀ pé kò tí ì dìṣẹ́ lọ́wọ́ gbogbo ohun tá à ń rò tá a fi ń gbé zakato lè fitiri fún àwọn èèyàn nǹkan yẹn ń bẹ ń bẹ nígbà tí Ramadan lọ tán kí ló dé ta strike ìbéèrè tí mo máa ń sábà bí àwọn èèyàn léèrè nìyẹn kì í sọdún eh, à ń fẹ́ kí wà sí yóò sòso re o kó má rí bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn rọ̀mọdọ́nù eléyìí o àwọn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fún lóúnjẹ torí pé wọn ò ní àwọn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fún ní zakato lè fìtìrì torí pé wọn ò ní ẹ má jẹ́ kó tán síbẹ̀ bí ṣe máa ṣẹlẹ̀ láwọn ọdún tó ti kọjá lọ torí pé ara ò mọ mo yó bí yẹn bá jẹ tàárọ̀ ibi tó ń bọ̀ lọ́sàn-án ó sì faradà ló fi sọ pé ẹ mọ̀ pé bóun bá ti jẹun lóhun ìpínlẹ̀ kan lójúmọ́ ń tòun kò bá mu tí ìbá ṣàìsàn ló fa o àti ìbá ti jẹ lẹ́ẹ̀kan lójúmọ́ èmi ò wọ́rì mọ́ nǹkan kí nǹkan ló mọ́ra yẹn kì í ṣe pé bá ọlọ́run ti dá wa nu ìṣèbọ́lọ́run ti dá wa nǹkan yẹn tó wá mọ́ ń ṣẹlẹ̀ nígbà tó rọ̀mọ̀dán bá lọ táwọn èèyàn ní mọ́ ta ni wọ́n fẹ́ kẹnu sí mọ́ ẹlòmí ò mọ ọlọ́run sì ròyìn àwọn èèyàn kan Allahu Akbar ó ní la yas'aluna ń ta'rifuhum bisimahum àmìlẹ̀ àpẹẹrẹ lẹ́tì mọ̀ mọ̀ pé bí ń pa wọ́n la yas'aluna nasa ilhafa nínú Suratul Baqara wọn ní wo mọ́ yín agbọ́tàn tó wo mọ́ yín tẹ́ lé àwọn tẹ́ náà mọ̀ ń kọ́ lágbájá irọ́ ló pa ìkíní kan ní àríǹbì kan ó tọrọ ń bì kan ó tún ṣe kíní kan wàláyà ọ̀pọ̀ mọ̀ tá mọ̀ tá a ṣẹ̀ wọn tá bá ń dá òtù tàwọn pé irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ ni ó pọ̀ nínú ẹbí wa ó pọ̀ nínú àwọn ará tá mara wa kí ló dé tá a fẹ́ strike nígbà tí Ramadan lọ ẹ wo Ramadan. nígbà tó bá fẹ́ parí àkọ́kọ́ tí mo fẹ́ pè àkíyèsí kí n tó lọ síbi zakatul fitr òun ni wípé àwa gan tá à ń ṣe ìbádà ìyá nídìí assessment nígbà tí rọmọdọ́nù ń bọ̀ àwọn òpin rọmọdọ́nù ń bọ̀ oṣù ẹ̀sìn oṣù ìbádà oṣù náfìlà oṣù kìláwàtì oṣù koran oṣù báyìí oṣù nínú àwọn iṣẹ́ olóore tá à ń tẹ́lẹ̀ náà kí tó dé ta ò pé téèyàn bá lékún bẹ́ẹ̀ ládá náà ó lékún Ramadan ní parí lọ yìí how are you are you improved èmi ń bèèrè àmì léèrè o mò ń bẹ ìtẹ́ ń gbọ́ mi náà léèrè ẹ bèèrè àyín léèrè ok oṣù Quran ni oṣù Quran ni oṣù Quran ni sórí kà. ṣáàrú rọmọdọ́nà lẹ́dí ohun zílá fi ihe kúrò àán oṣù rọmọdọ́nà completely gbogbo tọ́lọ́run sẹ́sẹ̀ ń sọ lẹ́yẹ ẹyọ padà tí ń sọ̀kalẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ lódìdí mo rí sí ọ̀nà rí oṣù ni oṣù lẹ́yìn sòrìṣe oṣù ọrẹ sòtọrẹ. àwọn rẹ̀ kan bẹ tó jọ́ràn yàn tó jẹ́ zakatul islam yàtọ̀ sí zakatul fitr ọ̀rọ̀ yàn ni zakatul fitr náà àkànlé sọ̀rọ̀ zakatul fitr ordinary lay gbogbo táwọn olùmọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ àtànábì sallallahu alaihi wasallam wájíbà wájíbà ni wọ́n ń lò fún ọ̀ràn yàn ọ̀ràn yàn sáàrọ̀ rẹ̀ yẹ ká oṣù yọ ẹsẹ̀ yọ ẹsẹ̀ tí wọ́n bá yọ kó tó parí èyí mọ̀ bẹ̀rẹ̀ léèrè tíyẹn bá wà lójú kan náà tó kọ́ ọkàn ẹni tí ń rò bẹ́ẹ̀ ò ní tàn bali lè sánú àlánà sí yí basira ọlọ́run dá wa lẹ́dàá pé amara wa ó fi jẹ́ pé gbogbo sẹ́tà bá ń kí wa pé jazakumullahu khairan tó wà náà mọ̀ pé kì í ti tọ́ lọ́hùn ká mọ̀ fẹ̀mí minus ẹ̀ àbí ká mọ̀ fẹ̀mí bẹ lọ́hùn wípé ọlọ́run tó àwọn èèyàn ṣe bí ìwọ mo fi sìn ní o tó bọ́ bàbá ń kà mọ́ bí bónọ́ọ̀sì àbí ká máínọ́ọ̀sì ẹ̀ nígbà táwa náà kú fi tá àkókò fi wójú rí ọlọ́run tẹ́lẹ̀ wà ní yàzòbìlà a mọ̀ wá wò pé ah, ṣé mo sì rí ọ̀rọ̀ oṣù yìí kó ṣé mo kọ́rọ̀ ẹ̀ ẹni tó bá kọ́rọ̀ ẹ̀ mashallah tabarakallah oríire ńlá ni ẹni tí ò bá rí ọ̀rọ̀ yẹn kó tó yẹ pé bákan náà ló sì wà tàbó burú sí i àlè sọ pé kó lùsì hope o torí pé ọlọ́run ò fẹ́ ká já kan bí ìkẹ́ ìkẹ́ ọlọ́run tó sì ga ọ̀kan náà ni àlìhìdáyà ilẹ̀ àlìhúdà wọ̀sọ́wà ká fi ká gáàdì ẹni lọ síbi dáadáa kò túmọ̀ sí pé tọ́rọ̀ mọ́ náà bá lọ ń tọ́hún ní sórí rẹ mọ́ ṣùgbọ́n yóò mọ bó ṣe rí àti bó ṣe jẹ́ nírọ̀nù Ramadan àmọ́ àmàlùkì wà ṣíṣe rẹ̀ dáa halta hassanat akhlaquk bóò ni wà rẹ̀ bóò ni wà rẹ̀ ẹnìkan rẹ̀ fúnyàn ní tamuru bí tamuru ti ń lọwọ lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń kì mí bọ̀ náà lọ́wọ́ òun wò pé jẹ́ kí ẹni yìí fi tọ̀dọ̀ mi sínú ẹnìkan ń wò òun náà bẹ́ẹ̀ ó kàn fi tábùrù ni o wàláì bẹ́ẹ̀ náà ló ń jẹ ọkọ mílíkì fẹ́yẹ̀ kan ó ní yẹn fún yẹn fún Ibrahim níbẹ̀ mílíkì yẹn tún jáde lọ́wọ́ tiẹ̀ náà tún lọ́dọ̀ ẹnìkan tí ó sì tó nǹkan tẹ́lẹ̀ ká tó wò ká tó lábẹ́ ajọ́kìjọ́ kẹta mílíkì ti dọ́dọ̀ ẹ̀ tí ogun yẹn ogun tí ogun tí kú sí ìrántí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn àtàwọn méjì kan ni wọ́n ṣubú lulẹ̀ tí a ní hóòfù pé wọ́n dìde mọ́ wọn ò sì dìde mọ́ lóòótọ́ táwọn sọ àbáwọ̀ pé wọ́n kàn retí kẹ́mi ó jáde lára wọn wọ́n wọ̀ pé a sì tún lè wá àbí ẹni bóyá nìkan ni wọ́n náwó sómi tàbí ń wo omi wọ́n wá gbómi wá pé bóyá ó nídìí omi nìyẹn wọ́n wá ló wá síjú wo ẹnìkejì ẹ̀ tí wọ́n jọ ṣubú lulẹ̀ ó fi ojú sí àpẹẹrẹ pé ẹ fún lómi náà wọn lè sọ̀rọ̀ mọ́ wọ́n bá gbómi lọ́dọ̀ ẹnìyẹn the same thing ẹ̀yẹn náà tún ṣe sẹ́nì kẹta kan tó padà sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ tó kọ́ fẹ́ fún lómi ẹ̀mí ti jáde ẹ̀mí gbogbo wọn sì jáde tẹ̀léra àwọn ẹnìkan kan ò sí mómi yẹn wà yóò sì rúnà àlá àǹfùsìhìn wọn lọ kánà bíhìn kàfọ́ọ̀fọ́ wọ́n ma, ń fi dáadáa wọn tọ́lọ̀ ń ṣe fún wọn wọ́n máa ń fi bẹ́ẹ̀nì kejì wọn lò kìí ṣe tí ó wù wọ́n o n tó wù wọ́n jù nínú dáadáa wọn lóore wọn wọ́n máa ń fi bẹ́ẹ̀nì kejì wọn lò bí ìgbà pé wọ́n jọ ṣiṣẹ́ rẹ̀ ni bí ìgbà pé bí ìgbà pé ṣẹ̀rí kù wọn ni kọ́ńpìnì wọn ló wà pé wọ́n jọ kó jọ wà lóò kánà bí inú kà sọ̀ọ̀sọ̀ sọ̀hábì kan lọ́dí Allah ta'ala ni màjìmáyìn òjúṣe ọlọ́run ló pèpè fún ta ní ó gba àlejò òjúṣe ọlọ́run ọlọ́run ó gbà á torí nílé òjúṣe ọlọ́run jọ́nà kò sí nǹkan kan téèyàn lè jẹ kò sí ní tójúṣe ọlọ́run ó jẹ ó wà ní sọyí Bukhari àti Muslim ẹni ẹ̀ ló wá gbàlejò òjúṣe ọlọ́run ìgbà tó délé ó sọ fún ìyàwó rẹ̀ pé àlejò òjúṣe ọlọ́run ni mo mú wálé ìyẹn pé kìí sóun gangan ni níṣàlẹ̀ làlejò dé bá ọ̀dọ̀ ọlọ́run bá ọ̀dọ̀ ojúṣe ọlọ́run ni mo ti gbà á lóun tó báyà sára sọ fún wípé kò mọ̀ sí nǹkan kan tá a lè jẹ àfi táwọn ọmọ wa yóò jẹ àwọn ọmọ wa kéékèèké ó ní tètè jẹ́ kí wọ́n sùn kébi tó wọ̀ wọ́n la sọ̀hábí ní sọ̀rọ̀ yẹn ẹ̀sìn pẹ́lẹ́ ìhun bẹnu àdámọ́ ọmọ kéékèèké lóòótọ́ wọ́n bá sùn àwa lè sọ ọ́ yóò bá jí wọn lóru kó tó di pé wọ́n sunkún ebi tètè jẹ́ kí wọ́n sùn o oúnjẹ kékeré òun wá gbé wá fẹ́mi àtàlejò ìyàwó rẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá sì ti gbé wá kó pa fàtílà iná olówù pẹ̀lú epo pupa yẹn ò là ń pè ní fàtílà tí ò bá ń pè ní fìtílà kọ́ ọmọ bí ó ṣe ku pẹ̀lú ọgbọ́n àríkèrèkè obìnrin yẹn bá ṣe bẹ́ẹ̀ ni àlejò bá ń jẹun lọ lónílé ò bá jẹ

before and after àárí àfi tí a bá gbọ́rọ̀ iye tí ò bá ní mọ̀ tẹ̀síwájú lọ bẹ́ẹ̀ mo nǹkan kan náà program tó episode tó ti lọ mo ní tó bá di pé wọ́n kéde pé wọ́n rí oṣù kọlọ̀njá àbàjá kọlọ̀njá àgbàjá rẹ pẹ̀lú ìrọ̀rùn kásọ̀pọ̀ ẹ̀láyé gbogbo chánẹ́lì tẹ̀ ti ń gbọ́ wá sí ẹ̀tún dá rédíò padà síbẹ̀ ẹ̀ bí ìlú ti dá horo ni ẹ̀ ní gbọ́ kan mọ́ ní tàwa mùsùlùmí nìyẹn o ẹ gbọ́ táwọn mi tíye ṣe mùsùlùmí tètè yóò fẹ́ di kí ló ṣe wá kí ló ṣe wá àwọn tí èyí ṣe mùsùlùmí yẹn náà kì í sọ wọn náà kì í sáwọn náà ní kọ́ ọ́ bà kó mú gbogbo owó yìí àwọn kan ní náà àwọn kan rẹ́dì pé gbogbo tí wọ́n bá ní láyé ṣe bí wọ́n ń kà fún wa pé kó ní náà sọ wà ní ó ti kí wà máa yáyọ̀ àmọ́ tí torí pé àlìmọ́lù mọ́lù lọ ẹlòmí ò lè sọ ẹlòmí ń dúpẹ́ fọ́lọ́run nínú mùsùlùmí lónìí pé èmi náà mọ bó ṣe ń pọ̀ sí kì í ti sára mò lè jẹ wàhálà àwọn èèyàn pọ̀ láwùjọ bẹ́ẹ̀ wọ́n ní bùkátà sí kí wọ́n fi tọ́lọ́run ṣe fún ọ dúpẹ́ fọ́lọ́run bí èèyàn kéwú tí ó fi mọ̀ yín sí lọ́run àlùbáni lọ́dọ̀ ọlọ́run ni mo máa ń pàkẹ́ sí pé àwọn àfẹ́sù kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ní jẹ́ àfẹ́sù ìwọ́tọ́ tí kòránì bẹ òkè ó sì yé ọ ó sì tú síbòmíì ọgbọ́n súnà yìí oníbídíà lè kọ́ àwa ìkéwú ẹ̀jẹ̀ ń sọ pé rú èmi tí mo jọmọ kéékèèké láàrin àwọn olùmọ̀ láàrin àwọn àfa oníbídíà tó kéwú gan ó lè kọ́ wa ń ké fún ọdún mẹ́wàá tí ò ní wò tíra kì í ṣe pé wọ́n bá pèèyàn lórí bídíà kì í ṣe àwùjọ yìí mo ń sọ̀rọ̀ mo ti ń sọ̀rọ̀ globally kì í ṣe pé wọ́n pèèyàn lórí bídíà ó túmọ̀ sí pé kò mọ̀ kí rárá o nígbà tá a wà ní yunifásitì èmi mú àwọn èèyàn tí èsì ẹ̀yà ìtẹ́sọ ọmọ orílẹ̀-èdè wa ní àfà àtàwọn ọmọ orílẹ̀-èdè wa náà àwọn kan bẹ wọ́n ti há gbogbo tíra ní onímẹ́tọ̀dù tí wọ́n ti máa ń from cover to cover tí wọ́n bá ti há lọ́nà poem gbogbo àlàyé tíra àwọn ti ń bẹ lọ́pọlọ wọn tá a bá ń lọ sí haram àlèmọ́ lọ sí haram lójoojúmọ́ tíra kan ẹlòmíì lè kà á ká tó dé haram ó lè fẹ́ kà parí nínú orin tí wọ́n ti kọ́ tàfsírù ẹ̀ ó sì mọ̀ ẹ̀bẹ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ ọmọ kéékèèké tàjọ èmi on two hundred level ní hundred level mo mọ àwọn èèyàn tán já àfa tá a kàn bára wa lákẹ́kọ̀ọ́ papọ̀ tẹ́mi mọ́ ń wá lọlé tán já láwọ̀ funfun ọmọ Egypt wà ń bẹ̀ ọmọ Lebanon wà ń bẹ̀ àwọn àfa àwọn àgbààgbà wa ní Nàìjíríà náà wà ń bẹ̀ ìmọ̀lódé kó wà mọ́ ó tí túnmọ̀ ilmi illa qalilan gbogbo bí tí màá bá dé láyé wallahi ọlọ́ọ̀ ní kékeré náà là fún yín àwọn kan ju ọ̀lọ́ rẹpẹtẹ àwọn èèyàn mọ súnà tá à ń pariwo yìí wọ́n mọ̀ ọmọ yọ aké sí ni mo fi títóbi ọlọ́run àbúrà torí tá jẹ́ tá mú kò sí yàtọ̀ láàrin àwọn ajínigbé ibi tí wọn náà lágbára mọ ló sí mọ yẹn kó o gbé ẹsẹ̀ ọlọ́run yìí lẹ̀ torí tó jẹ kó o kírètì kankan tí ò sí lára ẹ̀ torí tó jẹ ajínigbé náà sọ pé òun wà stranded ni financially handicapped ló fa tòun náà aburú yìí kàn jura wọn lọ ni torí ìkan digunjalè ìwọ rẹ̀ yàn jẹ lọ́nà àbòsí akílù àmúhálì náà ṣèbí báàtì ọjẹ́ wọn lọ́nà àbàjẹ́ ó sọ fún wọn pé kì í ṣẹ̀sìn ọlẹ́sìn ni mọ́dà àwọn olóhùn kò sí tó burú ń bẹ̀ mo tún ti yàbàrà kó mi ọ̀rọ̀ tí mò ń sọ zakatul fitr ó ṣe pàtàkì púpọ̀ ọ̀ràn yẹn ni anábì ló sọ fún abẹ́ sallallahu ta'ala wa sallam tó tá lè sọ im yóò mọ iṣẹ́ aláwẹ̀ tó ti ibi tó wò iye ọ̀rọ̀ tó sọ iye tí ohun tó kù àwọn pẹ́pẹ̀pẹ́ tó kù wà tó mọ̀ tán ní mọ̀sákìn ó sì dó oúnjẹ fáwọn mọ̀sákìn ibi tí mo lọ gan nìyẹn aláwẹ̀ yóò benefit yóò benefit ẹni tí ìsaláwẹ̀ àbí tóun náà jẹ́ aláwẹ̀ tó tún jẹ́ miskin aláìní gánígo òun náà ó tún jèrè a wà fún wọn ní oúnjẹ àmọ́ àmọ́ ìyẹn ní gbogbo ọdọọdún oúnjẹ ni ká fún wọn irori pé ẹ fun fún wọn lówó ẹ ń sọ pé ọlọ́run mọ̀ o ẹ bẹ̀rù ọlọ́run oúnjẹ ò yípadà títí tá a fi pe ayé ìtàn ìyẹn pé ẹ̀ ń tẹ́ ẹgbẹ́ wà fún ẹ̀ ń ma ẹgbàgbàdo fún ìròrí ìtẹ̀yìn nìyẹn háàdì kẹlìmọ́ tó kún bí àfọwá ìkùn ọlọ́run ní akọ́sẹ̀ ànábì sallallahu alaihi ànábì ni àti tó bá sọ fún mi o pé wọ́n ìnáwó ń gbàtánà bí mbẹ̀ láyé wọ́n ìnáwó ẹ jẹ́ fún yín lápèjúwe kan nígbà tí wọ́n ń sọ pé bọ́ọ̀ làgbàdo ó sì dóúnjẹ àwọn obìnrin kan bẹ lásìkò tá a wà yìí níbi ọ̀dá jíjẹ mímu yìí i'm telling you láwọn obìnrin àlùbáríkà lábẹ́ ọkọ wọn tán já láìní tẹ bá gbọ́kà bàbà fún wọn yóò yà yín lẹ́nu ó lè mọ́ délé ẹlẹ́rọ ẹ sì mú kọ́ láìsí pé ń gbé ọkà bàbá mi ní kóró yóò mọ̀ áyà ilẹ́nu pé bóò láti rógì ọkà bàbá ni àti ṣe báyìí àti ṣe báyìí mo mọ mọ̀mọ́ àgbà kan wọ́n ti kúrò láyé nísìn wọ́n sì lọ́ka bàbá lórí ọlọ mọ̀mọ́ ti máa gbé ògì fún mi wọ́n sì lọ ọkà bàbá bí ńgbà pé fíléèjì láwà iná lè lọ ẹlẹ́rọ̀ gan òsì á sì lọ jìnnàjìnnà nígbà míì wọ́n lè sọ pé ẹ̀rọ bàjẹ́ àwọn obìnrin yẹn máa bí wọ́n ṣe ẹ̀sàgbé nǹkan tẹ́nu máa jẹ kalẹ̀ ọlọ́nkan ọmọ ṣe púpọ̀ ọmọ wà lùbáríkà yóò yà ọkọ lẹ́nu bí ó ṣe dóúnjẹ ọ̀kanu nọ́mbà tù yàtọ̀ sọ́dún ẹ wo sunday ìbámira ń jẹ́ ń bẹ̀yẹn àwọn ọ̀mọ̀dá náà kí ló ó òní ni sunday ok ẹ lọ sí ẹ lọ sí ti junction lọ́hùn àwọn náà wà ẹ̀wọ̀n á dààmú lọ́jọ́ sunday tó pa àwọn èèyàn dáná nílùú islam sóyé bí ogun ò sí ní dáná nù ẹ wá lówó nìkan fún un séyìn sọ́fà tó bá lówó lọ́wọ́ tí ò ní oúnjẹ rà ẹ wá ní owó nìkan fún un bó oúnjẹ yẹn gan ni ó padà wúlò fẹ́ lò ní ìjòwó lọ tó yẹ pé di philosopher àbí tẹ́yìn fẹ́ gbé lọ nù ibi tẹ́mi náà gbé lọ ni mo gbé lọ yẹn láwùjọ wa ń bí gan lọ́jọ́ kan tọ́jọ́jọ́ ọ̀sẹ̀ tí èèyàn bá ti ló ń jẹ léèyàn mọ́ dààmú kí tún sọjọ́ ọdún o ẹ wá fi yẹn wo ìlú Islam tó yẹ pé gbogbo aláfẹ́ lọ sí rìn táwọn tí ò dáná náà ò ní dáná ẹ̀ẹ́dì kó ń jẹ ló pè nítorí pé àwọn kan bẹ láwùjọ wa ń ṣe mùsùlùmí àwọn dáná tí wọn mùsùlùmí mi náà ọwọ́ kàn jẹ́ mùsùlùmí ni òun náà ó dáná kò sí tó kàn pẹ̀lú rìn láti róúnjẹ jẹ láwọn ọjọ́ kan gan so torí ìdí eléyìí oúnjẹ ni tó bá gbajúmọ̀ ẹ̀wà rí kọ́lọ̀ kó bá dá ìdẹ̀kùn padà sáwùjọ yìí o so lágbà kan a máa yọ ráìs a máa yọ ẹ̀wà olówó gan tún ń fún ní second thought ní ìsìn ọmọ fifteen ọmọ ten ọmọ twelve a máa wá yọ múdù kọ̀ọ̀kan fọ́ọ̀mọ kọ̀ọ̀kan ìmọ̀ pé kíní ni yóò mọ̀ nígbà wo láà níyọ báàgì méjì ráìsì sí báyìí yóò ti fẹ́ràn sí sixty thousand bí ìbá pé èèyàn lówó lọ́wọ́ dáadáa àtàn ìtọ́pọ̀lọpọ̀ ń rí gbàjù lásìkò yìí kódà lọ́dún tó lọ tí ò ti lè tó báyìí gàrí ni àwọn yóò máa sọ pé wẹ́ ẹ jẹ́ ká lo gàrí ìjà lo gàrí gàrí tẹ́ ẹ fẹnu bẹ́ńtẹ́ ń pè yẹn ó ti jowó ráìsì lọ́ngbà kan àfi káfí tí mo ṣe sọ̀rọ̀ lọ́bẹ̀ ni pé àfi káfí bẹ̀rẹ̀ ọlọ́run bá ṣe o ká fún àwọn aláìní lóúnjẹ o lódiwọ̀n ìgbà tó jẹ́ pé tá a bá ti yọ okùn kankan àti dùn fún ká yọ sàkátò ìfitìr àfi tó wáyé pé tá a bá yọ àwa náà ò ní lóúnjẹ ńlé mọ́ a jẹ́ pé ká mọ́ retí ẹni tó gbé wa fáwa náà. tó rọ̀ tán lè sọ im yóò ṣàfọ̀mọ́ fẹ́ ẹni tó ṣe ìbáàdà ní Ramadan wà tó rọ̀ tán lè mọ̀sákìn yóò sì jóúnjẹ fáwọn aláìní. mùsùlùmí tí àti tó ti bàlágà lọ́kùnrin lóbìnrin ẹ̀rú ọmọlúàbí sóyè ọ̀nà wọn yọ nǹkan yẹn ẹni tá à ń tọ́ ọmọ tá a bí ẹni tá a gbà tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni ìkan yóò mọ̀ jẹ́ ọ̀ràn yẹn fún. a sì fún zakatu a fi zakatu ìfitiri fún àwọn tá a ní alifokoro wal masakin àwọn tó tọ́ sínú àwọn aláìní tí yẹn bá wo sóràtù tàwùbà sóra ẹlẹ́ẹ̀kẹsàn aláti àyà sí sí ibi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ zakatul islam níbẹ̀ náà láti kan àwọn tó jẹ́ aláìní tó yẹ ká gbé zakatul fitiri tó yẹ ká gbé fún ẹni tó bá lágbára oúnjẹ tí a mọ̀ pé oúnjẹ lóúnjẹ ń jẹ́ ṣùgbọ́n àwọn oúnjẹ kan tó ń ríjì lára jura wọn lọ bá a bá ti lágbára tó oníkàṣeṣe mọ mo lágbára ráìsì wọ́n sọ pé dandan kì í ṣe pé gàárì ló wá kàn mo lágbára ẹ̀wà fún wọn kódà nígbà míì àgàn dókítà máa sọ pé tó ẹ máa jẹ̀wà dáadáa o ẹ máa jẹ̀wà so inú aláìní náà yóò dùn àjòsọdún ayọ̀ tó bá tún wá di ẹ̀yìn ọdún ànígbàgbé wọn lábẹ́ ìyẹn náà ìbáradà tún tẹ̀síwájú ìbáradà tún tẹ̀síwájú sítù ṣàwálì ń bẹ lẹ́yìn Ramadan tó jẹ́ pé bí iṣẹ́ olóore kan ti ń kọjá lọ bẹ́ẹ̀ là ń bọ́ síbi òmíì ẹni tó bá jẹ́ pé ó sì ní gbèsè tí ó san ìbá àwa ti eh, eh, ó bá jẹ́ títorí Ramadan ó ti àyè sì ń bẹ fún dáadáa sítúṣà wà lílé tètè bọ́ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀sọ ń bẹ̀ ní tí ó fi mú sítú ṣàwáàlì torí pé tí ò bá ti gba mẹ́fà nínú ṣàwáàlì yẹn gangan oṣù kan tó tẹ̀dọ́ Ramadan ní jẹ́ ṣàwáàlì tí ò bá ti gbà sítú ṣàwáàlì ti bọ́ ọmọ lọ́wọ́ nìyẹn tó bá lè san Ramadan nínú oṣù yẹn náà tí ó sì gba sítú ṣàwáàlì nínú oṣù yẹn náà ó bá mu àmọ́ ní tí sírù ṣàwálì ó fi bọ́ tí ò bá tí ì fẹ́ lágbára àti san rọ̀mọ́dọ́nù ẹ̀ kó yá jẹ́ kí sírù ṣàwálì kó wáyé kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n àkàn nípa fún wa torí oríire tí ń bẹ ń bẹ yóò pa ẹ̀ṣẹ̀ ọdún yẹn rẹ́ àtọdún míì tó tẹ̀lé àwọn olùmọ̀ tẹnumọ́ pé ká má fọwọ́ sí ká má fọwọ́ sí àwọn tí bá máa tẹnumọ́ owó owó owó ẹ fún ọ lówó ẹ mọ́ fún ọ lóúnjẹ àwọn ni kí á pè sákèésí tí àbá ti rí dọ̀rúrà kankan tó lè ṣokùnfà rú ẹ̀ bákan náà zakato lè fitiri ta sọ yìí yóò jẹ sọ́ọ̀hún ní ṣẹ̀yìnrẹ́ oúnjẹ tó bá gbajúmọ̀ láwùjọ wa tó jẹ́ sọ́ọ̀hún kan sọ́ọ̀hún kan sì jẹ́ múdù mẹ́rin ó jẹ́ múdù mẹ́rin fatakulọ́ha kábẹ̀rù ọlọ́run kádágbére fún Ramadan bèlè sí fáàrọ̀ àtàwọ̀bà wọ̀kẹ́sẹ́ ti dùá níbi ká máa wọ́lọ́mọ̀ bá lára foríjìn ká máa bẹ̀ẹ́ lẹ́ni tó gbàṣẹ́ wa ká máa túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ká máa túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ká máa ṣe dùá eléyìí ó ṣokùnfà oríire tó pọ̀ fún wa tá a bá ti àṣẹ́sẹ̀ ara wa tá a rí i pé fi wá ṣe kò ń gẹ́ oríire níbi sísìn ìbádà ní Ramadan la wà ká tẹ̀síwájú lórí bẹ́ẹ̀ ká má jẹ́ tún padà sẹ́yìn mọ́ tẹ́nìkan bá ń bẹ nínú ẹni tọ́lọ́wọ̀n fi ṣe kò ń gẹ́ ọ̀n bùkátà kó tún túnra mú kó túnra kó kó tún gbáradì dáadáa láti rí wípé òun jẹ́ ni ọlọ́run torí ọlọ́run bá pè sákèsí pé yíyáyọ́ lẹ̀ dínà ámánù ní ọlọ́run nípa apá bíbẹ̀rù rẹ̀ ẹ̀rí pé lẹ́ni tí ìran kan oríire ọ̀rọ̀ orí ọlọ́run bá láyé àtàkì àmọ́ nínú àwọn kẹta pàkíyèsí sí gbogbo àsìkò tọ́lọ́run bá ti pè ní àsìkò ẹ̀sà táwọn ìbáradà kan lọ́lá ń bẹ àwọn fẹ́ ká mọ̀ pé ìbáradà yẹn lọ́lá lásìkò yẹn jàsìkò míì lọ ni pẹ̀lú ẹ̀rí tá a rí kì í ṣe pé ńgbà tí ìbáradà yẹn bá ti lọ lásìkò yẹn ìbáradà yẹn ti lọ káwá sọ pé sẹ́yìn olóore yìí sí mọ́ ó ń bẹ nínú àṣà ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa síyáàmù tá a ti lọ yìí ó tún di rọ̀mọ̀dán mi kálẹ̀ mi ò tó ṣe síyáàmù kó tó gbàwẹ̀ èyí ṣe ẹ máa gbìyànjú lẹ́kọ̀ọ̀kan tìláwátìlù Quran ibi tẹ́lẹ̀ omi fi okùn sí láàrin rẹ̀ ibẹ̀ ló ti sí ní rọ̀mọ̀dán mi ti ń bọ̀ rọ̀mọ̀dán tá à ń ṣe ibi tó fokùn sí lọ́dún tó lọ ibẹ̀ ló ti sí lọ́dún tá à ń bọ̀ ẹni tẹ́lẹ̀ omi bi sọ́lá tó yẹ nínú tàràwíì ẹni ẹ̀ ti kákò torí kò lò mọ́ fún ìbádà àbáwọ̀ kódà bóyá ó ṣẹ̀ṣẹ̀ wò ya ìjà pẹ̀lú ẹ̀ ó tẹ̀mẹ́lẹ̀ lọ tẹ̀mẹ́lẹ̀ nbí tẹ̀mẹ́lẹ̀ lọ tẹ̀mẹ́lẹ̀ lẹ́ni tó dúró nọfílà ti lọ a ní láti ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí ìwà èèyàn nínú Ramadan pé à ìní sọ yìí torí kẹsàn pé máa wẹ̀ mo wà ta ló sọ fún wa pé táyọ̀ bá àyọ̀ bá wà kọ́ mọ̀dà lóru táyọ̀ bá lọ tán lóòótọ́ wọ́n sọ fún wa pé à sọ fún wa pé ìní sọ yìí mo wà nú àwẹ̀ wá fún wa lẹ́rìí pé táyọ̀ bá lọ tán àtúwọlẹ̀ láti mọ̀ ṣàbúrú àwọn èso burúkú ni wọ́n túlẹ̀ tí wọ́n ti múdè tẹ́lẹ̀ wọn tú wọlé láti máa ṣèbàjẹ́ àwọn èsù tán jẹ́rù kọ̀tọ̀ lọ́hùn wọ́n sì ń gbà síláàmù o láwọn èsù táwọn yẹn náà ọ̀la àwọn náà ń gbà síláàmù torí pé àmọ́ kàlákùtù lè jí náà wà lè ins ilá lè àbùdó hádà wà sọ́lọ́ lọ́wọ́ tí hádà alárìnbínà Muhammad wa alẹ́ àlìyé wa sàhábì fún ìbéèrè ní inú Ramadan àti ní ẹ̀yìn rẹ̀ ẹ lè pé àwọn olùkọ́ àti orí nọ́mbà yìí zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five tàbí plus two three four nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí plus two three four nine zero seven six seven eight four two four five. والسلام عليكم ورحمة الله وبركاته